tó ẹ̀yin olólùfẹ́ mi nílé mú mọ̀ yín pé ẹ ti gbádùn the ambassadors nursery and primary school ohun tí wọ́n ti ṣe fún wa lọ́lọ́kan òjọ̀ kan àti rí gbogbo àwọn ayẹyẹ tó ti lọ nínú àwọn ẹ̀ka iléèwé wọn wọ́n kalẹ̀ sí Ọ̀tà Ògùn State ní baby o bus stop ẹ ní àǹfààní láti kó àwọn ọmọ yín wá sí the ambassadors nursery and primary school tó mo sì mọ̀ pé olùkọ́ kan lẹ́yìn náà jẹ́ nínú àwọn ẹ̀ka iléèwé yìí ah, báwo lèèyàn ṣe lè jẹ́ olùkọ́ tó yọrantí o láti máa kọ́ èdè àbínibí nínú irú àwọn iléèwé tó tó tó tó dáńgájíá báyẹn. ẹ àtọkùn ohun àkọ́kọ́ ni pé olùkọ́ gbọ́dọ̀ ní ẹni tó máa jẹ́ olùkọ́ èdè àbínibí ní pàápàá jùlọ ó gbọ́dọ̀ ní ohun tí àwọn olóyìnbó ń pè ní passion fún iṣẹ́ yìí hmm. ó gbọ́dọ̀ lè ṣàlàyé ó gbọ́dọ̀ lè dúró ti ohun tó ń kọ́ kọ́ tó bá bí léèrè ó gbọ́dọ̀ lè ṣàlàyé ní kíkún ó ṣe ọ̀rìn kí ni irú àlàyé lórí ẹ̀kọ́ tó ń kọ́ yìí ohun àkọ́kọ́ nìyẹn ohun èkejì ni pé olùkọ́ gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ akẹ́kọ̀ọ́ hmm. eléyìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ olùkọ́ tó fẹ́ kọ́ èdè abínibí tó yẹ pé ní ọ̀pọ̀ ìgbà àwọn òbí wọn kì í sọ sí àwọn ọmọ nínú ilé hmm. a rí wípé o gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí kí wọ́n tó lè ṣetán láti kọ́ ọ hmm. èdè abínibí jẹ́ èdè tó ṣe pàtàkì èmi máa ń sọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi pé tó o bá ti lè sọ èdè abínibí Mm. pàápàá jùlọ èdè yorùbá yìí dáadáa mm. wàá lè sọ èdè gẹ̀ẹ́sì mm. láì ní kọsẹ̀ lọ́nà tó yọrantí. nǹkan kan mìíràn ni pé láti kọ́ àwọn ọmọdé yìí oríṣiríṣi ọ̀nà ni a lè gbà láti kọ́ wọn láti lè pèsè ọkàn wọn sílẹ̀ pé kíláàsì yìí o mo bí mo ṣe fẹ́ kó ní nìyí mo fẹ́ kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀ kí wọ́n kí ohun tí mo fẹ́ kọ́ wọn lónìí kó yé wọn kí wọ́n gbọ́ kí wọ́n farabalẹ̀ kí wọ́n dẹ̀ kọ́ ẹ̀kọ́ ní pàtàkì jùlọ ní kíláàsì tí mo fẹ́ ṣe ọ̀nà àkọ́kọ́ ni pé a lè lo bíi orin kíkọ hmm. a rí i pé àwọn eh, ògo wẹrẹ wọ̀nyí wọ́n fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ nínú wọn fẹ́ràn orin fún àpẹẹrẹ tá a bá fẹ́ kọ́ àkòrí nípa ìmọ́tótó a lè bẹ̀rẹ̀ nípa kíkọ orin ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó aṣọ ìmọ́tótó ara ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo a rí wípé tá a bá kọ irú orin yìí síwájú ọ̀kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ inú wa ti fọkàn sí pé kí ni olùkọ́ wa tún fẹ́ mú wá fún wa lónìí wọ́n á pèsè ohun kan wọn sílẹ̀ fún ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ ní ọjọ́ náà a tún lè lo àwọn nǹkan míì bíi ewì hmm. láti pèsè ọkàn wọn fún àpẹẹrẹ tá a bá fẹ́ kọ́ nípa oúnjẹ a lè sọ pé iyán lóúnjẹ ọkà lóògùn fẹnu má dilẹ̀ ti gúgúrú àìrí rárá là á jẹ̀kọ hmm. a lè tẹ̀síwájú nípa kíkí iyán pé iyán funfun lẹ́lẹ́ hmm. ọba nínú oúnjẹ ìjòyè àṣẹ̀ṣẹ̀ láwùjọ òkèlè kò sí ọmọ kékeré tó máa gbọ́rọ̀ àwọn kan wọ̀nyí tí kò ní fẹ́ mọ̀ síwájú sí hmm. ohun tí olùkọ́ ní fún fún hmm. ọjọ́ náà torí hmm. bẹ́ẹ̀ láti lè jẹ́ olùkọ́ tí ó yanrantí pàápàá jùlọ tí a bá ń kọ́ èdè abínibí olùkọ́ gbúdọ̀ ní oríṣiríṣi ọ̀nà tí ó máa gbà tó jẹ́ pé á fi like entice àwọn ọmọ yẹn láti kọ́ á jẹ́ kó máa wù wọ́n á motivate àwọn ọmọ yẹn láti pé mo fẹ́ kọ́ èdè Yorùbá ní tòótọ́ n tí mo rí sí ìyẹn àtọ́kùn. Hmm. ẹ ṣe púpọ̀ púpọ̀ gbogbo èèyàn olólùfẹ́ mi nílé mo mọ̀ wípé ẹ ti gbádùn ohun tí à ń bá yín sọ látìgbà tí a ti bẹ̀rẹ̀ a ní ọmọ láṣọ àjẹkẹ́ mọ̀ wípé ọmọ ṣe pàtàkì ó ṣe kókó iṣẹ́ púpọ̀ sì wà lọ́wọ́ àwa òbí hmm. láti rí dájú wípé a tọ́jú àwọn ọmọdé wọ̀nyí lọ́nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ a sì tún fi ẹ̀ka ilé ìwé kan èyí tí a mú bọ̀ lọ́sẹ̀ yìí a ti fi hàn yín the ambassadors nursery and primary school èyí tí wọ́n kalẹ̀ sí Ọ̀tà Ogun State a rí i pé ilé ìwé yìí ó jẹ́ ọ̀kan lára àwọn ilé ìwé èyí tí à ń gbóṣùbà fún èyí tí à ń gbóríyìn fún ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn hmm. ó jẹ́ ọ̀kan lára àwọn iléèwé tó yọrantí jùlọ hmm. tí a bá ń sọ nípa ti competition hmm. a máa ń bá wọn pàdé tí a bá ń sọ nípa oríṣiríṣi bóyá debate àbí everything ni wọ́n ní pé àwọn iléèwé yìí o wọ́n yọrantí láwùjọ and wọ́n jẹ́ pé iléèwé tó yẹ pé wọ́n máa ń respect ní agbègbè kí làṣírí ẹwà yìí gan. Ah, ẹ ṣé o <laughs> àṣírí ẹwà wa kò ju nǹkan méjì ju pé àwọn kì í kọ̀ọ̀kan ọmọ ní ẹ̀kọ́ ìwé nìkan hmm. a máa ń mú gbogbo abala ẹ̀kọ́ ìwà ọmọlúwàbí ni ẹ̀kọ́ hmm. ilé ni hmm. bó ṣe yẹ kí á hùwà ni bó ṣe yẹ kí ọmọ ṣe láti lè rí ojú rere àwọn ènìyàn tàbí bó ṣe yẹ ká hùwà láwùjọ tàbí tó o bá dé rí ibi báyìí bó ṣe yẹ kó o ṣe nìyí tó o bá dé rí ibi báyìí ibi tó yẹ kó o rìn sí nìyí àwa máa ń sọ nípa mọ́tò wa pé the ambassador schools where we build a total child. Aye so kì í ṣe hmm. nínú ẹ̀kọ́ nìkan ní gbogbo abala là á máa ń fọwọ́ kàn láti mú kí ọmọ kó perégedé kó fi gbọ̀rọ̀ yẹgẹka ní gbogbo ibikíbi tó bá ń dé hmm. ohun tí àwa máa ń ṣe nílé ẹ̀kọ́ wa nìyí. ẹ ṣe púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ Mr and Mrs ọ̀ṣẹ́wà àwọn tí wọ́n ní the ambassadors nursery and primary schools tó wà ní Ọ̀tà inú wa dùn púpọ̀ púpọ̀ ní ọ̀sẹ̀ yìí nítorí pé ẹ farabalẹ̀ gbọ́ wa oníyanṣeun ọlọ́kàṣe ẹ̀yin tí ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ń kọ́ ẹ ṣeun àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ilé tí tó máa lọ báyìí àfẹ́ máa relé a sì mọ̀ wípé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba òkè mo ní ojú gbogbo àjọ ródún àtúnjọ pàdé papọ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá mi dágbére fún àwọn ará ilé. ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abíọ́lá ọmọ agbáláyà ká tún fi re pàdé o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ wọ́n ní a ti fẹ́ máa lọ ilé báyìí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba òkè mo ní a ó tùjọ máa pàdé lẹ́ẹ̀kan sí Fẹ́yíkẹ́mi àyà Ọ̀yálékè ni mò ń jẹ́ Ẹjíwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí gbogbo yìí máa ń pè ní Arẹwà ẹ lè bá mi pàdé lórí Facebook and Twitter Fẹ́yíkẹ́mi Ọ̀yálékè lórí Instagram Ọ̀yálékè Àjọkẹ́ fún ìpolówó ọjà yín àǹfààní ṣí sílẹ̀ fún yín ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹ pè é kí ẹ kàn sí wa ní gbogbo ìgbà oníjùbà ìlọ lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ á tún fi pàdé ire o.